الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين eh, kátó kàtíọ́ra wa láàárọ̀ yìí pẹ̀lú gọ́lọ́ níwọ̀n bá ṣẹ́jú díẹ̀ ní àná yìí eh, ẹnìkan lọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ́jì sí mi kíni mẹ́sẹ̀gì náà ni pé kí n dákun lọ́rọ̀ tí ọwọ́ ayé lánàá yìí irú tíra tí mo dákọ̀ yìí pé al-alu wal-ashab tí ń fi rinlẹ̀ pé kò síjà mọ́ láàrin àwọn sọ̀hábí ànábì o ìrìnlẹ̀ máa ń tí ọ sọnù tẹ̀ ń wá kí o àti mọ̀jẹ́ tí ó jẹ́ pé ẹnu bá ti sọ ọmọ yìí ni ń dákun gbogbo àwọn mọ́sálásí lọ́dọ̀ tòun bí tóun ń gbé yìí wọ́n irú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa yìí wọ́n dàgbé pé ọ̀fẹ́ máa wo tí àwọn èèyàn o àwọn èèyàn bá ti rí nǹkan gidi gbọ́ ìtàn bá ń gbọ́ náà ni wọ́n rò pé nǹkan gidi ni wọ́n á ní pẹ̀lú ògùn ọlọ́run kó jẹ́ mọ ilé mọ́sálásí tí wọ́n bá ní ìlú rẹ̀ tí màá mú ọkàn kọ́pì kan náà láà mọ́sálásí kan ìmáàmù ni ọmọ wa báwa náà ti ń ka yọ̀rá láàárọ̀ yìí ẹ̀dá kan kọ́lùtọ̀ dáadáa yẹ ẹja introduce ẹ̀dá mọ́sálásí wa táwọn èèyàn bá gbọ́ ń tọ́ dáa táwọn bá ń gbéran wọn àwọn wá yọ ọmọ wọ̀ wọ́n létí o mo promise ẹni yìí pé pẹ̀lú ògùn ọlọ́run ìrè mọ́sálásí tí ọba fẹ́ kọjá kí n gbọ́ àá ṣètò ìkọ́pìsì. èyí yóò dé ọ̀dọ̀ wọn. lánàá yìí kan náà ọ̀pẹ́ sígbà wọn ẹnìkan náà bá tún o si mara wọn kọ́lá ka ìlú kan náà wọ́n wà ọ̀nà ẹni yìí òun pè mí dàrẹ́tìlẹ̀ pé kí n dákun yọ̀rọ̀ àti mo dákun lánàá yìí èlò wọn fe káwọn ọmọ kéwú náà ọmọ rí kéwú gidi ké wọn gbọ́n tí òdodo ọ̀rọ̀ síjà láàrin àwọn sọ̀hábí ànábì àtàwọn ará ilé ànábì o sallallahu alaihi wasallam al-alu wal-ashabu ahibba la á ní à síra yìí ti kọ́pìsì rẹ̀ ti tán ẹnu díẹ̀ tó kù èmi fẹ́ kí gbogbo kọ́pìsì publications ní ọ̀tán yányá ni máa tọ́jú díẹ̀ kalẹ̀ ìyẹn mo fi ní ẹni ọba ní ìdí kọ́pì kan ọdẹ rí i pé mo ní bóyá mo lè ya ó ń tọ̀ wá bí kẹ́ ń gbọ́n lọ́kàn náà kì í ṣe pé kọ́pì sọ́pọ̀ lè báwọn o tó tó ká máa sin fún ilé ìjọ wọn sọ lẹ́yìn láti dúpẹ́ fọlọ́run káfí ẹ̀kọ́rẹ́jì àwọn èèyàn wa ọba ni prof kò ṣeé tún tẹ̀ ni wọ́n lè ṣeé tún tẹ̀ ní ẹ̀dá kan ẹ̀gbọ́n tún tẹ̀ ẹ sì pin fún àwọn ilé tí ó ní ọ̀fẹ́ láàrin ìṣẹ́jú díẹ̀ ọba sẹ́ndì two million naira ẹ̀gbọ́n tún tẹ̀ ẹ sì pin lọ́fẹ̀ẹ́ sẹ́ndì two million naira ó ní bí ọba tún wá tó ẹ̀dùn wọn gbọ́ mọ̀ pé ó yóò dùn wá nù àwọn èèyàn ò rí òdodo ọ̀rọ̀ gbọ́ tẹ́lẹ̀ ló fi dàbí pé wọ́n fẹ́ máa tà pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹsẹ̀kẹsẹ̀ lèmi náà sì ti pè píríńtà ẹ̀yìn náà bá ń gbọ́ báyìí ọ̀rọ̀dà ìpọ̀ náà gbọ́ tàdàtà yìí ni ẹ̀ mo ti rí kọ́lá kìí ṣe ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí wọ́n sọ̀rọ̀ kìí ṣe ìlú kan náà wọ́n wà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni pẹ̀lú ògbọ́n mo fi ń dá lójú àná náà mo ti pè píríńtà ọ̀yọ́bí sí mi ètò tí ń lọ lórí ẹ̀ gbẹ̀yìn lè kéwu tí wọ́n sì ní apin fún náà pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ náà láti o àáfàá sọ̀rọ̀ tọkọ wí ti mọ́sálásí náà ẹ̀yìn mọ́sálásí náà jáde ńbẹ pẹ̀lú ògùn ọlọ́run kò ṣe wọ́n ọ̀bẹ kọ́sẹ́ni náà lẹ́sàn dáadáa o kójé kójé irú wọn pọ̀ irú wọn bá pọ̀ láwùjọ ìrọ̀ ò ní ta ìwọ tí ntọ́lọ́n bá fún ọ̀wọ́ náà fi dá sí tọ́lọ́n ọ̀rọ̀ àwọn sọ́hádà nẹ́bí kọjá bẹ́ẹ̀ ẹni ọba lè ṣe wáàsí ọ̀dá sí tọ́lọ́n pẹ̀lú wáàsí ẹni ọba lè kájọ́ra fáwọn èèyàn wọn náà ń dá sí tọ́lọ́n lọ ẹni tí ọ̀wá lè ṣe méjèèjì yìí àbíwọ́ lówó tó yẹ pé wọ́n tẹ̀ ọ̀kan nù ń bẹ̀ ọlọ́run ẹni náà dáhùn náà lóòrùn ẹ mọ́sàsàlẹ̀ fún ọ̀nà ìgbà àríkẹ́ náà kò fi lè tún máa ṣe jù báyìí lọ kí n ṣe lọ kí ètò àkọ́kọ́ rẹ̀ ní o ìtì máa ṣe mọ́ gbogbo ọ̀nà àtọ̀lọ́ kí n sì rí rí báyìí kí n fi yíwọn náà kún ọlọ́njẹ́ olùwọ̀n pọ̀ tọ́ torí náà challenge wa nù fún ẹ̀yìn àfa ẹ má jẹ́ àwọn èèyàn láwùjáre lé yín lálẹ́ kìí àmọ̀ pé gbàtà àmọ̀. òwì fún wa ẹ̀kẹ́kẹ́ ògidì fáwọn èèyàn o ẹ̀dá àwọn èèyàn ọmọ ta ni jẹ́ àwọn sọ̀hábì ànábùwà Muhammad ọ̀làọ̀sọ̀là ọ̀dà bíi pé immunity yìí ló ti fẹ́ tán lẹ̀ àwọn ọ̀rọ̀ ráhùn yìí ogún ọdún ọgbọ̀n ọdún ẹnìkan ọ̀jẹ́ sọ ní agbègbè ibi o torí pé ìfẹ́ yẹn sì wà ìfẹ́ àtàwọn rẹ̀ ẹ̀ǹbẹ̀lẹ̀ ní àwọn èèyàn tààrà ẹ̀dá kan ẹ̀já ẹ̀já ẹ̀já dá padà sí bó ti wà nípìnlẹ̀ ẹ̀já àwọn èèyàn mọ ìpowó àwọn sọ́hábì ànábì kó ń pa ẹ̀sìn sallallahu alaihi wasallam wa radiyallahu anhum ajma'in ọ̀rọ̀ sọ́hábì ànábì nínú ẹ̀sìn kìí sọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ Saudi àti rani ń jà kọ́ o àyàndébẹ̀ wọn náà o ọ̀jọ́ra wọn ọ̀tọ̀ ní international politics ọlọ́láwa náà ọmọ díẹ̀ ń fẹ́ ọ̀tọ̀ lẹ́yìn o ẹ̀rọ rọ sọ̀hábí ànábì sọlá ọ̀sọ̀lá àwọn tọ́lọ̀ ní kí wọ́n gba ẹ̀sìn wá fún wa ọkọjá ọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ àlìjánná àti náà ni o ọmọ ṣèwà lọ́mọ náà o ṣàṣìwà lọ́mọ الجنة يقول المصنف حفظه الله الشرح الفعل ليني اللي àwọn أتكا a تبسمك في وجه أخيك من أيسر الطرق للوصول إلى قلبي أتكا إليك لك àṣàrò àlàyé àwọn tí a ti kà síwájú. لم يكن الإكثار من الضحك من هدي الرسول صلى الله عليه وسلم الفاني ẹ̀rín kéèké ẹ̀rín ẹ̀rín àárín la omi ní ojú gbọ́dọ̀ ni yorùbá wọn rí ẹ̀rín àárín ta òkìtì kọ́dẹ̀ yìí tó ń rìn dé bọ́ lẹ́sẹ̀ eré bọ́ lórí tíà náà ọlá nẹ́bí ẹ̀rín irun ẹ̀rín báwọn bàbá là nẹ́bí ẹ̀rín kèérín irú ẹ̀rín báwọn o sallallahu alayhi wa sallam bal qad hazzara minhu kọ́lá nẹ́bí tí wàá ń lọ pé mọ́mọ́ irun ẹ̀rín bẹ́ẹ̀ mọ́rin ẹ̀rín àfitá tìtì mọ́ nẹ́bí ni máa pa ọkàn ni. wa akhbara anna kathrata ad-dhahiki nẹ́bí yàmà sallallahu alayhi wa sallam ọlẹ́rìn àárín ju sababun li mawtil qalbi ìmọ̀ pa ọkàn ni o ìmọ̀ pa ọkàn ni o alifawa eti àwọn àǹfààní tá a rí mọ́ ni o ìmọ̀ bá buta kàtá yìí alùwùlà alákọ̀ọ́kọ́ anahayu anil ikisari mẹ́nà bọ́ọ̀hìkì asanabi kọ̀ wa sallallahu alaihi ọ̀fẹ́ kàmá rẹ́rìn àárín tákìtì rẹ́rìn àárín lámẹ́lójú anabi ẹ̀rín ẹ̀rín bẹ́ẹ̀ o sallallahu alaihi أنه سبب لموت القلب. qalbi ìmọ̀ rẹ́rìn àárín jù yìí èyí máa pa ọkàn ni o bàbá ni ń pa ọkàn yẹn ni pé yóò máa mú ìbẹ̀rù ọlọ́run fúyẹ́ lọ́kàn yóò jọ kàn máa le ẹ máa sọ̀rọ̀ ọlọ́run fún kò ní wọlé kí má ìmọ̀ lé ọkàn ni o. asálìsà ẹlẹ́kẹta annahu lam yakun min hadi sallallahu alayhi wa sallam eléyìí káàsì máa wá rìnrìn àárín jì kò sínú lànà tànàbí o sallallahu alayhi wa sallam kò sínú ìtàn ànábì o pé á ànábì bá rìnrìn báyìí yóò sì máa dá mi lójú rárá o ànábì rìnrìn àárín káàkiri o ẹ̀dá kan ìjà wa náà máa bẹ ànábì máa rìnrìn níwọ̀nba ìlàfi ní kọba yọ anabi ma smile ni anabi laugh gbogbo ẹ̀rín tó bá ti dé tá àwọn kàkàkàkà bí wọ́n máa wá gbọ́ ní títí báwọn alájẹ rẹ́rìn inú ilé ọ̀dà o ọ̀dà wasalilahumma wasalim wa barika ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa iyyakum.